bọ sàárè tí wọ́n sọ sàárè di bàbàrà wọ́n máa kọ gbogbo rubbish nonsense lórí sàárè gbogbo tó yẹ káwọn fi kọ́lé tó wúlò fún ọgbẹ́ bẹ́ẹ̀ kó tó ti kó àwọn náà kú wọ́n máa lẹ táìsì wọ́n máa lẹ gbogbo ẹ̀ mọ́ sàárè àwọn kan tún àtàwọn tó ń ṣiṣẹ́ mẹ́gáàdì sàárè gbogbo ẹni tó bá ti wá ẹ̀sánwó fún wa àwọn ni ó mú yín lọ síbi tẹ́tì ṣe ṣírùkù yín wọ́n ń ṣe bẹ́ẹ̀ dùn àbí kí ló dé tẹ̀ ń kọ́lé lórí sàárè kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú ilé kí lẹ ń kọ́ lórí sàárè ẹ ti gbà wí pé tó wà lùjẹ́nà lẹ́ni tó ti pẹ́ mọ̀ bóyá wọ́n fi náà ju lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní o tún máa kó àwọn ọ̀daràn wọ́n tún kó bóun èyí tó ń wà nù rẹ̀ èyí ti tóun ẹnìdé náà yóò lékún sí lójoojúmọ́ tọ́ àni ti ẹ̀ bí ma wọn á lọ gbé lórí sàárè bàbá kan tó ti kú ti pẹ́ ntẹ̀ wọn gbé lórí sàárè rẹ̀ wọn ní kọ́ ọmọ lè dàgbà kó lè dògbó ọlọ́mọdé tètè gbé ọmọ rẹ kó mẹ́ẹ̀ ó tẹ́ bá tún dánrú ẹ̀ wò tẹ́gùn yín bá tún dán wò yóò déèyàn mo ti bọ́ fẹ́ bọ́ ọmọ tẹ́rẹ́ ni wọn á lọ tẹ́ sórí sàárè pé kí ni ọjọ́ ń kórìí sáré bàbá tiẹ̀ tí ọ sí tó fi tí kúrò ní kára rí ọ nígbà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó gba mẹ́kà padà lọ́dún kẹjọ lẹ́yìn hijira anabi kpala tẹ pé kí wọ́n wó òòṣà aláàdá ó túmọ̀ sí pé wọ́n ti wọ́n ti gbẹ́ léèrè anabi wa ni kí wọ́n wó wọ́n sì wó al-Uzza òòṣà fún wa nípa rẹ̀ ń bì ó ará mẹ́kà gangan igi ni o igi oríṣi mẹ́ta ni wọ́n ń pè ní al-Uzza àwọn kan sì wà tó yẹ pé wọ́n kọ́ lé yípo igi yìí báyìí wọ́n tún ta kọ́tìnì sí òòṣà àtàwọn Quraysh ni wọ́n ń pè ní kíni al-Uzza wọn máa ń sìn lẹ́yìn Ọlọ́run níjọ́ tó ń jagun Uhud táwọn kèfèrí dàbí ìgbà tí wọn borí ń jọhún Abu Sufyan ó sì wà ń kèfèrí ńgbà yìí ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo oni lana lɔɔza wala ɔza alẹkùn awala lòsà ɔza sẹẹri bí ɔza ti ti já borí yín lónìí àìní òsà ɔza ti yín ló já borí yín lónìí. ṣé gbogbo káfíìrì yóò máa wò kó kèfèrí táwọn ń ṣe ni ń jẹ́ káwọn ò ní ìlọsíwájú adúpẹ́ fọlọ́n kpọlọ nkpadà ran Abu Sufyan lọ́wọ́ ọkpadà gba Islam lẹ́yìn gbàtà nàbì sallallahu alayhi wa sallam tó gba Mẹ́kà padà ìbá pé ní Uzawa lọ́jọ́ ogun Badr nígbà táwọn mùsùlùmí borí àwọn kèfèrí ń ní Uzawa lọ́jọ́ ogun azab. nígbà táwọn mùsùlùmí borí wọn sóòsà ọdálẹ ńgbà náà tóbi jẹ́ pé kọ ràn yín lọ́wọ́ anabi ni ẹ dá lóhùn ẹ sọ fún pé Allahu mawlana wala mawla lakum ọlọ́run ọba ní tiwa ẹ̀yin ò sì lọ́lọ́ àtẹnitọ́ lóòsì àtẹnitọ́ lọ́lọ́ talẹ̀ rò pé yóò win ẹnitọ́ lọ́lọ́ eléyìí ọ̀nà lè sì tọ́panilẹ́nu má tọ́lọ́run ọba tó fún anabi sallallahu alayhi wa sallam láti fún abu sufiyan ní ìgbà tí abu sufiyan sọtọ sọ abu sufiyan ti wá gba islam gbogbo rọbìṣì tó sọ gbogbo àwọn ẹsẹ tó ṣe tí ọ̀dà inna islam yajibu ma qabla islam ó máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣíwájú rẹ̀ lónìí tó a bá sọ pé abu a sọ pé kí ni radiyallahu anhu ọlọ́nkọ yọnu sí bẹ́ẹ̀ náà ni wọn náà tó sì sẹ́kù nídìí pọ̀ ń dáràn ọ̀ gba ìsìláàmù lẹ́sìn tí wọn náà bá ti gba ìsìláàmù lẹ́sìn gbogbo ń sọ nípa rẹ pọ̀ dáràn ní ọ kìnnìkan ní ọ fáìlì wọn parẹ́ fáìlì tuntun ni wọ́n sì fọ́ ẹlẹ́ ìjọba. lẹ́yìn ìgbà táwọn Nabi sallallahu alayhi wa sallam tó gba Mẹ́kà tán ọwọ́ ara Khalid ibn al-Walid radiyallahu anhu anabi ran ó ní kọ́ lọ kọ́ lọ pa òòsa ọ̀zá kọ́ parun gbogbo gi nǹkan wú tegbotegbo Khalid ibn al-Walid lọba lọ ó sì mú ọsà ó wú tegbotegbo ó wú tèkàtèkà tọ́wọ́ sọ́fà nàbì sallallahu alaihi wasallam pé mo ti wú o ti takùn ti takùn anabi ló ti ṣe nǹkan kan lam taf'al o rò pé o ti wú ọsà mi kó o ti wú tó tún padà lọ síbẹ̀ Khalid bá padà ìgbà tí ó débẹ̀ lọ́ba bá àwọn àwọn mẹgáàdì tí ń sọ òòsàn gbogbo wọn péjọ sí di àyè tó sà wà sẹ́mi kí wọ́n ti hu wọ́n wá péjọ síbẹ̀ wọ́n sorí kọ́ bí wọ́n ṣe rí tí Khalid ń bọ̀ báyìí kálukú bá túlẹ̀ wọ́n túlẹ̀ ó dorí àpáta Khalid wọn lé wọn lọ ìgbà tí Khalid ó fi padà sí déédéé ibi tó ti wú àwọn igi mẹ́tẹ̀ẹ̀ta ń lọ́ba bá arábìnrin kan níbẹ̀ ní hóhò pẹ̀lú oorun lórí rẹ̀ wúruwúru déédéé àyè tó ti wú igi wọ̀nyẹn ni ló ti bá obìnrin yìí ní hóhò báyìí ni Khalid lọ́ọ́ fa idà rẹ̀ yọ ó ti bẹ̀rẹ̀ sí ní lé arábìnrin lọ títí obìnrin pọ̀ ń pa ọwọ́ awa sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ntọ́ sẹlẹ̀ fún anabi tilkal uzza obìnrin tó rí ní òwò tó pa òun gangan ní jẹ́ òòṣà uzza kèé ṣèjì tó wú orúkọ ẹgbẹ́ tiẹ̀ igi tẹ ẹgbẹ́ lẹ̀ kèé sùn gangan lẹ̀ ń bọ̀ igi tẹ ń bọ̀ òun gangan kọ́ ń bọ̀. ṣètọ́ọ̀nì kan máa dúró ti gbogbo táwọn èèyàn bá ń sìn lẹ́yìn ọlọ́run nítorí pé ṣètọ́ọ̀nì náà ni ó pè yín lọ sídìí ẹ bọ ògún ṣètọ́ọ̀nì ni ó pè yín lọ sídìí ẹ máa bọ rẹ̀ ṣètọ́ọ̀nì ni ó pè yín lọ sídìí ẹ máa ṣẹ́gun ṣètọ́ọ̀nì ni ó pè yín lọ sídìí ẹ máa ṣòṣà ṣètọ́ọ̀nì ọwọ́ àdùó gbágbáágbá gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ. tẹ́ ẹ bá gbọ́ kó sà ń dá yín lóhùn ṣètọ́nì ló ń dá yín lóhùn. ẹ̀rí táwọn kan máa sin sàárè wọ́n ní èèyàn ò lè dédì sàárè bàbá òun kó gbé bùkátà kan wá àyàfi kí wọ́n dá lóhùn ṣètọ́nì kí ni ṣètọ́nì tún ṣe àní sórí ibú rọrùn ìwé rẹ̀ làwọn ń pín ẹ̀rí pé wà á yọ pé tọ̀ àbí ma o à ń sìn wọ́n ma yóò ní tọ̀ kò burú padà wá lọ́tún la padà wá lọ́tún la. so yọmọ àwọn òpétọ ẹ̀yin sì ń sọ pé ká má ṣẹbọ kò sí ti ń jẹbọ ṣé atẹ́kùn lásán alẹ́ máa dá yàn dùn ẹ mi lò. torí kí ọ̀sẹ̀bọ náà rí nǹkan kan lójú ọ̀gán tí ẹ bọ́ ṣíṣe. bẹ́ẹ̀ náà ni ìgbà tí àwọn eléégún bá láwọn ń ṣètùtù ọdún eégún ẹ rí i pé eégún ò ní jáde orígbà tí wọ́n bá gbọ́ táwọn bàbá wọn lọ́rùn tó bá dáhùn àwọn bàbá wọn ọ̀rọ̀ lọ́rùn tí wọ́n bá dáhùn ìgbà náà lọ́dún e-, légún tó jáde wọ́n ṣe kuru wọ́n sọ ọ̀lẹ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n ṣe kínní kan wọ́n ní káwọn ó ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí ṣe rí nígbà tí wọ́n ṣe gbogbo ẹbọ ní tọ́tọ́ ṣe gbogbo tí wọ́n ṣe létùtù tán wọ́n wá pé tọ́ ṣé bàbá gba ẹbọ àwọn àbí ọgbà wọn kọ gbọ́ atẹ́gùn lásán ló pé ó ti gbà á ṣètọ́ni ní fi ọpọlọ wọn ṣeré o kò sí òòṣà kan táwọn èèyàn ń bọ láyé àfikọ́ tí pé ṣètọ́ni kan jókòó tì nítorí pé tí ò bá rí bẹ́ẹ̀ òun ní pẹ́ńbẹ́ẹ́ nǹkan tí tí ò lè ṣẹlẹ̀ àfi gbọ́wọ́ àlàyé yóò máa ṣẹlẹ̀ látara gíun àwọn ẹni tó wá jókòó tí ó fi wá máa sọ pé yẹ́s àwọn wá gbà báyìí. ẹbí náà lọ fà ló fi jẹ́ pé ní gáràjì tí lọ kó àwọn àlòkù orin tí kó sí wọ́n sì tún kọ síbẹ̀ pé ojúbọ ojúbọ Ògún. ẹ̀rí ní gáràjì báwọn àìmọye rẹ̀ lẹ́kọ̀ọ́ ń bì àwọn dírẹ́fà wọn á máa júbà bẹ̀ máa júbà so àwọn ọmọ wa wò pé à kí ni ọmọdé ọmọ ogun ògùn pè lẹ́fọ̀ọ́ ẹ̀yin kan kó gbogbo orin ẹ dànù ni nù àwọn táwọn táwọn tí wọ́n tún bá wa yọ tá a tún fi ṣe nǹkan míì ọkàn kó kíní ọlọ́kó fún ọ wọ́n wọ̀n wọ́n kówó fún ọ. làwọn tí ń bọ́ bá máa wọn ìpè fún ọ ní kóńgò kóńgò wọ́n lè wọ́n báàfù báàfù. ṣé báyìí ló rí fún ọ báyìí ló kò lè rí kankan fún ọ torí tí wọ́n bá rí fún ọ oògùn yẹn kọ́ yarí mọ́ ọ lọ nígbà tó palẹ̀ rẹ̀ mọ́. ó wá ṣe ṣe tó bẹ̀rẹ̀ ṣe ń gbé àwọn arìnrìn ẹ̀yin ọ̀ lẹ́bàá gbọ́ tí rin kùn yọ̀wọ́n sọ hmm, hmm, hmm, wọn náà bá máa sá sẹ́yìn ká ah, ṣé èsì pàwọn èèyàn yìí rí nǹkan lóòótọ́ wọn ò rí nǹkan kan ṣe tọ́ọ̀nì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé oṣù ọ̀pàlẹ̀ wa máa kó mi àwọn ìta ń sì lọ́nà kọ́ wọ́n wá ń kùn wọ́n ń bara jẹ́ ó gbé wọn ti kúnkùn ti kúnkùn wọn ni láti máa kí Ayatul Kursi gbogbo eléyàá fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kò sí òòsà kan tí wọ́n bọ láyé àfikọ́ jẹ́ pé ṣètọ́ nìkan bẹ̀m̀bẹ̀ àfikọ́ jẹ́ pé ṣètọ́ nìkan bẹ̀m̀bẹ̀ tó bá sọ pé àwọn lọ pé òkú ẹ má jẹ́ ọyà yín lẹ́nu wọ́n lè pe òkú kókó ọ dáhùn ṣùgbọ́n kú gangan kọ́ lọ dáhùn ṣètọ́ ni lọ dáhùn kódà wọ́n pe òkú òkú ó tún sọ pé tó bá di lọ́la kó wọ́n mú lẹ́tà lórí sàárì òun tẹ́ẹ̀rì lẹ́tà tó pé ṣetán ni lọ́kọ́ ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ débi káwọn olùmọ̀ẹ̀sì Islam sọ pé àwọn dá lẹ́tà tí ṣetán ni bá kọ́ mà yàtọ̀ sí ìtẹ̀yàn kọ́ lójú ọ̀nà àti sí àwọn èèyàn lọ́nà ṣetán ni wọ́n máa dáhùn lóko òkúta ń pè torí di eléyìí kò sí òòsà kan tó ń bọ láyé àfi kọjá pé ṣetán nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nẹ́ta tiẹ̀ òòṣà kan ni o tí ń bẹ ń tòsí alimadina àwọn ẹ̀yà alárúbáwá ni wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti máa gbé haram ìjọba bẹ́ẹ̀ lọ sí hajj àbí umra láyé jahiliya nígbà tá anabi sallallahu alayhi wa sallam tó gba Makkata Ali ibn Abi Talib radiyallahu anhu anabi rán akókò lọ wó sa manata òun náà wó gbogbo àwọn òòṣà yìí lọ parẹ́ o àdúpẹ́ fọlọ́ ṣe ń ta wá ríwó ń ta ríwú ṣe náà láàmú wá wá àlùbáríkà rẹ̀ àlùbáríkà wo ló ní kò lá àlùbáríkà kankan torí tó bá jẹ́ pọ́ bá lá àlùbáríkà kan ní kò yẹ ká gbára ọkà kò yẹ kìí ṣe sábàbí tá a fi lè rí àlùbáríkà kò sì ní àlùbáríkà kan tó lè fẹ́ nìkan gbogbo táwọn èèyàn bá wá ń ṣe tí wọ́n fi ń takotọ́ lọ́n bákan náà ni gbogbo orí lọ́dọ̀ lọ kò bá jẹ́ pé sàárè ni wọ́n ń wá àlùbáríkà rẹ̀ kò bá sì dé èèyàn lásán lọ́sọ̀pọ̀ ń wá àlùbáríkà rẹ̀ kò bá jẹ́ kí kò bá dé pẹ̀ lọ́sọ̀pọ̀ ń wá àlùbáríkà rẹ̀ gbogbo eléyìí ntọ́takùtọ̀ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa ẹ sì rí i pé eléyìí pọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ jù lọ́dọ̀ àwọn ntọ́rí kọ̀ àwọn alùbáríkà àwọn alùbáríkà yìí ọ̀pọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn ntọ́rí kọ̀ tẹ̀síbà lásán wọ́n sọ di nǹkan kan bàbàrà tí ò nípìnlẹ̀ nínú Islam wọ́n sì wá sọ di nǹkan bàbàrà tẹ̀síbà wọn lè gbá wọn fi ń ta nínú gbàgbọ́ wọn. aṣọ ṣéwù rẹ̀ ń kọ́ ah! àlùbáríkà ńlá nù lásọ tó ṣe pé bọ́yá ó lè jẹ́ ògédè ìdún. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ débi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ntọ̀ríkọ̀tẹ́ rí yẹn ṣé wọ́ ọ̀hà kẹlẹ̀bẹ̀ wà láì lómi alibarika wo lọ́wọ́ àánú dọ̀tí mọ̀rùkọ́ yìí náà ti dátọ̀ yín wò rí ẹ̀dán kẹlẹ̀bẹ̀ yín wò rí bọ́ǹfìtà ló máa ń rùn wọ́n wá lọ́ọ́ tẹ́rí gba kẹlẹ̀bẹ̀ alibarika akínni gan-an rí ẹlòmíín fẹ́ẹ́ lè máa sọ ṣéwù rẹ̀ pé nbí ọba wọn gbé alibarika ni ìgbẹ́ rẹ̀ lè máa sọ kákọ́ máa dẹ́dẹ́ ìgbẹ́ tẹ àlùbáríkà ni a ọlọ́run adúpẹ́ fún ọ adúpẹ́ fún ọ torí tí wọ́n bá wọ ọlọ́run gan ni báwọn náà kúkú ṣe sọ nùnú táàtún máa mú mi sí táàtún máa ran rí tí wọ́n bá gbọ́rú ọ̀rọ̀ yìí láàrin wọn máa bù máa sọ pé ah kí ni sọkúsọsọ ń sọ yẹn ah ọlọ́run àwọn ṣéwù lọ́dọ̀ ọlọ́run àlùbáríkà kàráàmà kí ni jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán adúpẹ́ <laughs> so torí di eléyìí a rí i pé wọ́n tara rẹ̀ wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó di ẹni àmì dari pé alibarika kan alibarika kan alibarika kan ẹ̀ẹ́rì wọ́n máa sọ fún yín wípé wọ́n máa ń kí wọ́n lọ́dọ̀ àfa gan lásán látàrí pọ̀ ń wá alibarika wọ́n lù ọ́ bíi táyà amátò ni mo rò pé yẹn ọ̀ lọ lé kí orí kẹ́ jókòó lọ́dọ̀ àfa wọ́n máa lù ọ́ bí táyà mọ́tò ni àwọn sọ pé àlùbáríkà lọ ń wa wọn náà tún máa ó tún máa ṣe pẹ́pẹ́ fúru lórí ìyà ó tún máa ṣe pẹ́pẹ́ fúru lórí ìyà pọ̀ ń wá àlùbáríkà ni tó gbogbo eléyìí iná ni wọ́n ń wá àlùbáríkà iná ló tún sọ ọ̀pọ̀lọpọ̀ dídìdìrín lágbọn bòmí wọ́n lè pe ajá alẹ́ àfa àwọn ńkọ́ àfa àwọn náà torí pé ń wá àlùbáríkà ni àlùbáríkà wo lọ́wọ́ sọnù tó kọ́dọ̀ ajá lẹ́ẹ̀tì rí wọ́n lè tó bàtà àfa àwọn ńkọ́ àfa àwọn náà gbogbo ẹni tí ọ̀ wá tu ọ̀nà yọ̀ lọ́ máa dènà di ọ́ torí pé ń wá àlùbáríkà wọ́n mọ̀ wá sọ̀rọ̀ sí ọ bí ìgbà tọ́lọ̀ nǹkan lọ́dọ̀ wọ́n tún máa mú mi sí ọ máa fi soso ọ máa fi para èèyàn sí ọ lẹ́sẹ̀ tó ṣe pé ó yẹ kó sí ìyàjẹ lórí ẹ̀ ìwọ ló tún lọ́ọ́ máa bẹ̀bẹ̀ ẹ sá dákun ẹ sá dákun ẹ jẹ́ lálùbáríkà ẹ gbọ́rọ̀ ẹ̀yìn ń tà ní fákítìrì rẹ̀ lẹ́yìn. àníbi pé wọ́n ń wá àlùbáríkà wọ́n ń wá àlùbáríkà ẹ rí i pé wọn ò ní fẹ́ràn súnà wàláì sàlá wọn ò ní fẹ́ràn súnà nítorí pé súnà fẹ́ gbà wọn èèyàn là ó fẹ́ gbà wọn là ó fẹ́ fún wọn lómìnira ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe ìsẹ̀fáàdù yín tó fẹ́ sọ yín dẹrú kò ní fẹ́ súnà láéláé ẹbí ní àlùbáríkà náà lẹ́lẹ́ ń wá dẹ́n fi ń kúnlẹ̀ àbí kílẹ̀ ń wá ẹ̀ dá mi lóhùn o yẹn ni yorùbá wá dẹ́n fi ń kúnlẹ̀ yorùbá tó burú bàjẹ́ yìí pé ẹ sá máa pa mí <laughs> yorùbá gbọ́n pọ̀ òun náà wọ́n tó a máa mú dọ̀bálẹ̀ ẹ sá máa pa mí ẹ jẹ́ ńláyé gbé tó àlùbáríkà wọn làwọn wà iná ní gbogbo èèyàn fi ń ṣe bí ọ̀bọ láì jọ́bọ wọ́n rí àwọn èèyàn mú bòmíì débi wípé tí ṣéwù kan bá kọjá ń bì nìsín wọ́n sì máa sọ ojú ẹsẹ̀ rẹ̀ tó fi tẹ̀lẹ̀ wàhálà wọn máa fẹ̀kẹ́ gbó ikú àwọn ń wá àlùbáríkà tó bàtàfà tó fi tẹ̀lẹ̀ wọ́n sì máa fẹ̀kẹ́ gbó pé àwọn ń wá àlùbáríkà ṣéwù yìí Ah, ah. Ah, ọlọ́run mẹ́jọ kọ́ lọ́wọ́ dorí kodò gbogbo orú àwọn nǹkan alùbáríkà náà wọ́n làwọn wa. àní wọ́n ráwọn míì mú lẹ́rú débi pé tí ọ̀kan nínú mùrídìí bá fi lè fẹ́ yà o ṣéwù ni ọkọ̀ọ̀kọ̀ tọ́ obìnrin wò bẹ́ẹ̀ ni believe it or not bí program kata máa ṣe believe it or not ṣé òun náà kọ̀kọ́ tọ̀ o bàbá ẹ bá àfàlùbáríkà sí tani bàbá òfò bàbá náà bá ní ta lọ́ máa dánù ebi jẹ́jẹ́jẹ́ tó ń lò ń jókòó gbogbo ẹ̀ ló kọ́ pé àwọn àlùbáríkà yìí náà ní jàmáà nílẹ̀ Yorùbá yìí aa. Ah. ọ̀rọ̀ àwọn alubarika àwọn alubarika ọkọjá àbíkí àbù wọ́n lè pẹ̀lú kan bẹ omi tí ń sàn lódò bẹ omi gbóná ni gbogbo yẹn ọba tó máa tú kẹ̀kẹ́ kwara pé odò kan wà kó omi gbóná ní sàn bẹ wọ́n ti ń dá pé gbogbo yẹn ya wèrè ló àwọn akínú àwọn alubarika yìí náà irú bàjẹ́ láwọn Ọ̀yọ́ empire wọ́n lè pe ẹnìkan láyé jọ wọ́n dánú bí lọ́ba yí padà lọ́ba di òkúta ó sì gbẹ́lú lọ́wọ́ ẹ bá lọ sáwọn gbowó kan mẹ́wọ́n ẹ bá bàbá kan tó gbẹ́lú lọ́ba yìí pé inú bí sí gbogbo aráàlú lọ́ba gan ìpè wọn ní ọba nǹkan ó sọba ó lu ọba sí lóhùn ní fọba alẹ ọba sọba kó sóhùn. Hmm yóò bàbá tó sọ náà dàbà mi pé ọ oh, alùbáríkà ń bẹ lára kínní alùbáríkà ò ní bẹ lára àlù àtẹnudó gbẹlú lọ akutuku rẹ lọnà ọrùn yóò bọ sọ pé àwọn wà alùbáríkà náà ní yorùbá lẹ́bù à tamasi fáìlì pé àwọn wà alùbáríkà yìí ẹ máa wù ní kò ní tán torí ẹ nítorí pé wọn lálùbáríkà wọn lálùbáríkà wọn lálùbáríkà wọn lálùbáríkà lérè ti pọ̀ ńlẹ̀ yorùbá torí àwọn èrè tágbẹ́tágbẹ́tágbẹ́ náà wọ́n gbẹ́ nítorí ìròyìn kan tá ti rọ̀ mọ́ àwọn nǹkan kan ni ẹ rí i pé àwọn odò tí Yorùbá ń bọ gan wọn ṣàdédé máa bọ́ nítorí pé nínú history wọn wọ́n lè pé akọni ńlá kan ni nígbà wọ́n dánú bí lọ́ba dodo wọ́n dánú bí lọ́ba dodo gbogbo ayé ọba tó máa bọ́ bí gbogbo wọn ti dọ̀sẹ̀ bọ́ kalẹ̀ nu ta lọ́la allah tani fún ni allah torí délé táàmà wá wá alùbáríkà ká alùbáríkà bi ọlọ́mọdé ok ẹ̀yin náà fúnra ara yín nísìnyí nígbà tẹ́ gbé alukurani gbé alukurani ẹ wá kí lẹ̀ wá náà ma bira torí pé náà ti nù kàmí o gbà di alukurani ẹ̀rí kan lómi ńgbà tó gbé lọ mm, mm, mm. kí ni ń wá kí ló náà ń wá tó ṣé wọ́n ní kọ́ ọmọ wa lùbáríkà ok ẹni ẹ lọ́wọ́ ńgbà tẹ́ ẹ bára yín lọ́wọ́ tán ẹ wá bára yín lọ́wọ́ tán kí lẹ̀ ń tún fi sáyà kí lẹ̀ ń wá mo rò pé ẹ̀ eléyìí túmọ̀ sí pé ní tí o sá àlùbáríkà ń bẹ ìyẹn pò ń wá àlùbáríkà ń bẹ ọ̀dọ̀ Allahu Rabbul Alamin láti máa wá àlùbáríkà kí ló dé tá a gbàgbọ́ ní Yorùbá lẹ́bù pé tí yẹn bá lọ sí hajj ogójì ọjọ́ lẹ́yìn ìgbà tó dé ẹnu rẹ̀ ń kọ́ ẹnu àlùbáríkà ń bọ̀ ló ti wá tó náà kó tó máa halẹ̀ pé méje ń fẹnu mi yìí sọ ìdí ọ̀rọ̀ fún ọ torí kò tí ì pọ́gójì ọjọ́ tó mo dé báyìí. <laughs> gbogbo èèyàn máa wò pé ẹnu àlùbáríkà so ẹ rí i pé gbogbo orú nǹkan inú tó ti jókòó tó ti ráyè jókòó sára àwọn èèyàn ni. kí ló dé ló fi jẹ́ pé ọ̀sọ̀ pé ńgbà tó o bá kú aṣọ ìhìrámù rẹ ni kò fi sí ọ kí lẹ̀ ń wá tọ́ tíṣẹ̀rí <laughs> o ti gbà ó kú sójú ẹ ò kú sígbà tó ń ṣe hajj lọ́wọ́ kí wọn lọ fẹ́ fasọ ìhìrámù sí ọ sí. bá àlùbáríkà lọ sọ pọ̀ wá tó gbogbo eléyìí ò fi hàn wá pé àwọn nǹkan tẹ́ ẹ̀ máa sọ pé ń wá àlùbáríkà lára rẹ̀ ń wá àlùbáríkà lára ọ̀pọ̀ bàjẹ́ tí ó sì sínú tá lè fi wá àlùbáríkà. ní ọjọ́ tí anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ lọ sí umrah Makkah táwọn kèfèrí Mẹ́kà di lọ́nà tí wọ́n ní kò ní lọ àyàfi ìjọba yà padà ọlọ́dún tí ń bọ̀ anábì wa sọ fáwọn sọ̀hábà ìpè tọ́ ẹ bọ́ sọ ìhìrámù yín ẹ fa orí yín ẹ pa ẹran yín ó tún dẹ̀ mí àwọn sọ̀hábà wọn ọ̀ka fún wọn rò pé anábì ń sáwàdà ni anábì èsì sáwàdà káwàdà torí pé ànábì ti sọ fún wọn pé àyà alukur'an ti sọ kalẹ̀ pé a wọ maka a lọ sí umra a sì ti wọ maka àti sí umra kí á ní tuma ká máa fárí kí ní tuma ká máa pẹ́ran ànábì wa wọlé wa bá ìyá ńlá wa ummu salama radiyallahu anha ummu salama wa rí i pé ojú ànábì ti yí padà ta bọ̀ ọlọ́kàn yìí bóun ní ṣe máa pa àwọn èèyàn láti ẹkúnkún sí nǹkan tí wọn ò ní gbọ́rọ̀ mọ́ ah ọmọ sálámà bá ní tó bá débẹ ẹ̀yin náà kọ́kọ́ ṣe síbẹ̀ ẹni kí wọ́n bọ́ sọ́ọ́lẹ̀ ẹni kí wọ́n fárí ẹni kí wọ́n pẹran ẹ̀yin ẹ̀bẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wasallam bá jáde wá tó bá sọ fẹ́ni tí ọba fárí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fárí rẹ̀ ah kálukú bá bẹ̀rẹ̀ sí fárí tó bẹ́ẹ̀ ni téèyàn bá já síwájú tó dáa ẹ̀yin lẹ́sẹ̀ example lélẹ̀ ẹ ní kí àwọn èèyàn má máa yàn lè ẹ̀yin sì ni lè má mú wa <laughs> gbogbo mi mọ́sálásí ni bàbá yàn lálẹ́ tà bàbá ọ̀daràn ṣé eléyìí ó tún á ṣe wáàsí kan lọ́la pé ọlọ́ni wà lọ́la tọkọrọ bó zina ẹ má máa súnmọ́ ẹ má ṣe máa súnmọ́ zina gbẹ́nu sọ̀rọ̀ gbẹ́nu mi ọ̀ ọ̀fálè sọ́yìn kọ́ àwọn èèyàn náà gbọ́n torí wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà sí kálukú èèyàn kàn lè jẹ́ mọ̀álè kọ̀kan lè jólùkọ́ fáwọn èèyàn nípa ẹ̀ kọ́mọ wa ṣe ń tó wù àwọn èèyàn ń sọ wọ́n ń sọ ọ̀bàjẹ́ tó ìwọ ló sọ pé ẹ má ṣe zìnà àwọn ìyàwó wọn sì mú rìpọ́ọ̀tù wá bàbá yìí mà ń díjú sí mi sẹ́wọ̀n kẹ́yìn òní ti kọ́kọ́ fẹ́ bìlì pé àwọn òdùbí lẹ̀ mẹ́tẹ̀ẹ̀sì kọ́ ni olú ẹ̀wọ̀ arábìnrin yìí kẹ́ ẹ̀ jókòó bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ bàbá yọ gbà mọ́ ọ lọ. tòtítí tó fi wá di wípé ìwọ náà wá ká mẹ́sẹ́ẹ̀jì bàbá lè máa mú ọkà mórí ìyàwó rẹ̀ i love you. ẹ́ sẹ́wọ̀n pé níbi tó bá ti Allahu Akbar nù sọ́lá pé Allahu ẹkùn mm, mm, mm, Allahu akbar tó ní òní ṣe òní ṣe já ọ̀daràn ni ọ́ <laughs> torí ẹjọ́ ọba jẹ́ aṣíwájú díẹ̀ sìn kó kọ́kọ́ fìwà rẹ̀ jẹ́ aṣíwájú síwájú ọ̀rọ̀ rẹ̀. anabi sallallahu alaihi wasallam ni kó wọn máa bọ̀ ń fari kálukú bá bẹ̀rẹ̀ sí ní fa torí tẹ́ ẹ̀ bá sọ́ra ayé alukurani lè wá sọ̀kalẹ̀. So pé àpèjúwe àwọn aláìgbọràn lágbájá náà wà ń bẹ tàmẹdò náà wà ń bẹ dóòlà náà wà ń bẹ àbúlà àbí náà ò ṣèjú bá ń lọ táàfin ká yàdọ ni kálukú náà bá bẹ̀rẹ̀ sí ní fari nítorí wọn fẹ́ lò ń bẹ̀ wọ́n bá nàbí ìfari sallallahu alaihi wasallam ṣùgbọ́n èèyàn ò rí irun kan lẹ̀ bó wà ní irun lọ àwọn sàábà ń dùn mọ́ra wọn lọ ni ó tó bẹ́ẹ̀ ó ti mú kan èmi náà mú yìí èmi náà bí wọ́n ṣe ń dùn mọ́ra wọn lọ́nà bẹ́ẹ̀ ni bí wọ́n sọ fún pé àwọn ànábì ọlọ́run ẹni àlùbáríkà ni wọn. torí ẹ kálukú pin máwọ́ ń bẹ nínú tó fún ọ̀pọ̀lọpọ̀ ní àgbéga àti àpọ́nlé nínú Islam àti láàrin àwọn sàhábà àti láàrin gbogbo mùsùlùmí yòókù dídọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà pé lágbájá arígagarun mẹ́ta lọ́dọ̀ rẹ̀ nínú ọ̀run ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ànábì wa ni àlùbáríkà ni ókè kí ni wọ́n tó aṣèrùn tí wọ́n tà ní wọn ò ní tà nítorí pé ànábì ẹni àlùbáríkà ni tẹ́ ẹ bá mú irun yun tẹ́ ẹ bá sọ síbi kan tẹ́ ẹ dá mi sí tẹ́ ẹ wá mú wípé bóyá nínú yín àbí kíni ọlọ́run mú kó yàtọ̀ sáwa o sẹ́nìkan náà wàá gbórí kalẹ̀ pé al-ulama máa wò wọ́n rẹ̀ sọ ẹ má mú mú kú mọ́. <laughs> so eléyìí fi hàn pé báwọn sàhábà ṣe rí nu ìdí nu táwọn Ànábì sallallahu alaihi wasallam ń sálù àlá wọn ò rí kómi kan kánlẹ̀ kí ló dé nítorí pé bí ṣe ń sálù àlá wọn omi tí ó bá kánlẹ̀ ẹni kó ti gbọ́wọ́ sí yóò fi rárá torí pé Ànábì sallallahu alaihi wasallam eléyìí ò sí fẹ́ eléyìí kò sí fẹ́ yàtọ̀ sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́ lẹ́yìn eléyìí ọ̀kan náà àwọn sàhábà à ń pè ní Abu Waqid Al-Laythi baba Waqid Al-Laythi orúkọ rẹ̀ ní Al-Harith ibn Awf Al-Harith ibn Awf Al-Laythi ọ̀kan ló jẹ́ nínú àwọn ọmọ Al-Layth baba alágbájá baba alágbájá kìí sókọ nǹkan tó kàn máa fi dáyà máa ní o èsì ń bẹ nínú àpọ́nlé tí islam ní ká máa ṣe fúnra wa islam ò fẹ́ ká máa lakọ mọ́ra wa lórí kódà ẹni tó ní lakọ mọ́ lórí ó lè má dàgbà tó ọ àmọ́ kọ́jọ́ pọ́n náà ń sàpọ́nlé fún lágbọ́n bòmí ẹ máa pé bàbá alágbájá bàbá alágbájá nínú àpọ́nlé nù a máa lakọ mọ́ra ẹni lórí kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn islam tọ́ Abu Waqidi yìí báyìí orúkọ rẹ̀ ní al ibn Awf ọgbà ẹgbà wáyé wa oní kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ila Hunayn ajáde pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam láti lọ pẹ̀lú rẹ̀ jagun ogun Hunayn láti lọ pẹ̀lú rẹ̀ jagun ogun Hunayn Hunayn ní tẹ́rí yẹn ààyè kan ní tó yẹ pé ń bẹ láàrin Mẹ́kà àti At-Taif ààyè kan ní tí ń bẹ láàrin Mẹ́kà àti At-Taif ogun Hunain ó wáyé lóṣù kẹwàá oṣù kẹwàá ọdún kẹjọ lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam ntòsí bí ogun yìí òun náà ní pé àwọn hawazin ìgbà tí wọ́n rí pé anabi ti borí àwọn kèfèrí Mẹ́kà anabi sì ti gba Mẹ́kà majority gbogbo ẹni tó wà ti di mùsùlùmí ẹ̀rù wa ń bà wọ́n ipe hẹ́ẹ̀ àwọn ọlọ́sẹ̀kù báyìí o tànàbí ọmọ abọ wa sọ́dọ̀ àwọn. ok kàkà kanabi oró àwọn fi sóúnjẹ alẹ́ káwọn gbìyànjú láti fà nàbí sóúnjẹ ronú kó jà wọn lógun ẹ jẹ́ káwọn kọ́kọ́ jà lógun tẹ́fẹ́ yìí náà mà àtàkì òun náà ní mẹ́tọ́dì tó dáa jù láti dìfẹ́ǹdì ara ẹ káwọn àtàkì náà kó di pé yóò ronú àti bá wa. ibi táwọn ti ń ronú tó sallallahu alayhi wa alayhi wa sallam báyìí anabi dá wọn lógun káwọn ò tó palẹ̀ mọ́ tán anabi gbógun lọ bá wọn eléyìí ń bẹ nínú mímú bérebére àti mímàlú darí èèyàn gbọ́dọ̀ mú bérebére tí wọ́n bá darí ìlú tí èèyàn bá jó ní tìmẹ̀tìmẹ̀ ìlú ọ̀fọ̀ ma lọ́wọ́ ìlú ọ̀fọ̀ ma lọ́wọ́ èèyàn sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé yóò mú bérebére ẹnu rẹ̀ ó sì bò lórí gbogbo ń tọ́ ọ bẹ́ẹ̀ ṣe tọ́ ọ bá ti sọ àwọn èèyàn ń bẹ tọ́ pé àwọn ìgbọ́rọ̀ fún ó lè mú lọ́nkùn wa ẹnu ọ̀ máa já wọn jẹ ní bábá ti gbọ́ ní information yóò máa wò pé èwo lọ́ wà lórí ohun tóun ti sọ fún yín náà rí nǹkan báyìí mà fẹ́ ṣẹlẹ̀ ní ọba tún yín fún torí ẹ ló jẹ pé ẹni tí wọn bá ṣèjọba ẹnu rẹ̀ gbọ́dọ̀ bò anabi sallallahu alayhi wa sallam ọba gbé ogun lọ bá àwọn èèyàn yìí báyìí ọjọ́ tá à ń sọ yìí òǹkà àwọn mùsùlùmí jẹ́ ẹgbẹ̀rún méjìlá ọmọ ogun mùsùlùmí ò pọ̀pọ̀pọ̀ tó bẹ́ẹ̀ rí lójú ogun twelve thousand ṣùgbọ́n wọ́n ní bá a ṣe yọ ọ́ so yọ ọgbọ́n àwọn èèyàn yìí náà ti gbọ́ pànàbí ń bọ̀ àwọn wa lọ fara sínkù wọ́n fara pamọ́ àwọn mùsùlùmí ni wọ́n dùn jọ àwọn débi pé wọ́n sọ pé lan nughlaba al-yawma min qilla àkèrè ló ń kà dípò pé ẹnìkan borí wa lónìí ọmọ yìí pé ọ̀dọ̀ Ọlọ́run làrán sí wa nọ́mbà kọ níjà wíìnì àbá táwọn kèfèrí tí wọ́n fọ èdè tí wọ́n fọ fúnra wọn slangi tí wọ́n lò gbogbo wọn kàn lójijì sáwọn mùsùlùmí òǹkà tí wọ́n wá jẹ́ hundred thousand táwọn níjọ ọdẹ apẹrin lójú ọdẹ apààyàn twelve thousand níwájú hundred thousand tẹ̀sìmọ́kófin ọlọ́run nípa òǹkà wa lójú ogun onípọ́lọ́hàn gbà kí mùsùlùmí kan sá níwájú káfíìrì méjì níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ọlọ́run ní one to ten mùsùlùmí kan kó fèsì kèfèrí mẹ́wàá àmọ́ nígbà tó kọ́ lọ́mú ọ̀pọ̀ lẹ́ ni wá ọba ní one to two sẹ́yìn ní ìsìn one to two wà ní ìsìn náà ẹ̀ dá o ọlọ́run kan ti mú mílíkì débi pé ẹ dákun ẹ mẹ́jẹ̀ẹ́jọ́ wá o ẹ mẹ́jẹ̀ẹ́jọ́ tẹ́lẹ̀ o. eré wọn sálá náà ọmọ nàìjọ gbà kankan àbí gbà ẹ náà wọ́n ti mú mílíkì mú gbogbo ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ alẹ̀ ẹ lárùn súnà gan lánàá tó wa rí nísìn one to two kù títí kìyàmù twelve thousand to hundred thousand to two. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńgbà táwọn èèyàn sá anabi sallallahu alaihi wasallam kò sá kò sá anabi kò wá dúró lórí pé wọ́n sá lásán ó tún wá ń sọ̀rọ̀ lóhùn rárá ana nabiyyu lal kadhib anabi Abdul Muttalib èmi là anabi kìí ṣe rọ́ọ̀nì mọ́ ń pa èmi lọ́mọ Abdul Muttalib ẹ̀ńtọ́ bá tó kọ́kọ́ lù eléyìí làwọn mùsùlùmí tí wọ́n sá gbọ́ kálukú bá ń sá padà bọ̀ wá sójú ogun pé anábì ah, ọ̀sá wa là ń tún sá irú ìròyìn burúkú la fẹ́ sí ilẹ̀ sẹ́ni tí ń bọ̀ lẹ́yìn àwọn á sá padà wá sójú ogun ibẹ̀ ni imáàmù Malik ti wá mú òfin kan jáde wọ́n ní one to two iná ni ọmọ ogun mùsùlùmí sí àwọn kèfèrí tá a fi gbọ́dọ̀ sá títí tó ń ka àwọn ọmọ ogun mùsùlùmí ó fi pé twelve thousand tá a bá pé twelve thousand kèfèrí ọba jẹ́ how many million àgbọ̀dọ̀ ká nítorí pé ànábì mọ̀ pé àwọn kèfèrí two hundred thousand síbẹ̀síbẹ̀ ó tún lè pe àwọn mùsùlùmí kan padà wá yẹsẹ pé twenty four thousand péré ni wọ́n jẹ́ hundred thousand ànábì tún ní káwọ̀ padà sójú ogun àwa padà sójú ogun ẹ wá máa wo bíborí ọ̀tá kò sí lọ́wọ́ nọ́mbà bíborí ọ̀tá kò sí lọ́wọ́ ọrú nǹkan àjà tẹ́yìn fẹ́ lò torí pọ́nà ti sọ báwa pé wà á ìdò lẹ́hùn mọ́tòtò àtúnmẹ̀n kúwẹ̀tìn wà mí rìbá àtìlẹ́yìn tòrìbù nàbí hi àdúgbò lọ́hì wà àdúgbò ọwọ́ ń tágbára yín bá káàdì yẹsi pé lọ wá sophisticated weapon ẹnkì níkà èyí tágbára yín bá ká wàhálà bó ti pọ̀pá lágbára yín ká ọlọ́run ọba ọ̀ràn yìí ṣe lórí wọn torí pé orí òdodo lẹ́yìn wà kí ló wá ṣẹlẹ̀ ojú ogun yìí báyìí nígbà táwọn mùsùlùmí padà anábì wa fọwọ́ rẹ̀ bu ìpẹ́ nígbà tó bu ìpẹ́ ọwọ́ afẹ́ ọfẹ́ ìpẹ́ yẹn sí ojú àwọn kèfèrí ọlọ́run ọba ọ̀sẹ́ ẹyin jù kàn nínú ẹyin jù àwọn kèfèrí àfìgbà tó mú ìpẹ́ wọnú ẹ̀ ok èèpẹ́ kó sí yín lẹ́yìn jù ọ̀tá sì ń bẹ wájú yín tẹ́ fẹ́ bá jà èwo lẹ́ẹ̀ mú bọ́ <laughs> tẹ́tẹ́ yín dún ní àbítọ̀tà ah. tó o bá kálukú ṣe ń họ ojú nu kálukú ẹ èwo wa lè lé àkúkú mọbi tọwọ ó tún ń gúnni lọ́tùn ó ń gúnni lósì báwọn mùsùlùmí ṣe ń pa wọn nù báwọn mùsùlùmí ṣe ń pa wọn nù títí tọ́lọ̀ fi fún anabi Muhammad sallallahu alaihi wasallam ní ṣẹ́gun lórí àwọn kèfèrí mi tẹ́lẹ̀ ìbáyé wa lójú ogun yìí ní ṣẹlẹ̀ kan ti wá ṣẹlẹ̀. Abu Waqid ó ní ní àsìkò yìí báyìí tá a tẹ̀lé anabi sallallahu alaihi wasallam lọ sójú ogun yìí wa nahnu hudatha'u 'ahdin bikuh ó lásìkò tí èmi tẹ̀lé anabi yìí o èmi àtàwọn arú mi kan wà tó yẹ pé àṣẹ̀ṣẹ̀ fi ìṣe kèfèrí sílẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ gba islam ìyẹn ni pé min muslimatil fath nínú àwọn tó gba islam nígbà tá anabi gba Mẹ́kà gbogbo ètò ìjọsìn kan oṣù méjì lọ tò ọ sọ bẹ́ẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kẹ ẹ má bàa máa wò pé sísọ àbá náà ní ti sọ báyìí àwa tẹ̀sẹ̀ gba ìsìláàmù wọ́n níbi tá à ń ti lọ àwa rí i àwọn kèfèrí tá à ń bájà yìí wọ́n ní igi kan àwọn kèfèrí tá à ń bájà wọ́n ní igi kan wọ́n ń pè ní zaatu anuwaatọ igi alágbèkọ wọ́n ń pè ní igi alágbèkọ wọ́n á máa gbé nǹkan ẹ̀já wọn kọ̀ ìdá wọn àáké wọn wọ́n á máa gbé kọ́ ara gì ìgbàgbọ́ wọn sì ni wípé táwọn bá ti lè gbé nǹkan ẹ̀já wọn kọ́